máa fẹ́ bẹ gbogbo wa tiwa ní Kogi ó yàtọ̀ díẹ̀ ìṣẹ́jú méjì ò tó wa ẹjọ. nọ́mbà one bí gbogbo Yorùbá ṣe ń complain nípa Nàìjíríà bẹ́ẹ̀ náà làwa tá a jẹ́ Yorùbá ní Kogi à ń complain nípa Yorùbá generally kí ló mì ó dàbí pé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ni wá tá a dẹ̀ wà ń bẹ̀ yẹn gbogbo mítì tẹ́ bá ti ń ṣe a lọ sí méjì kan wọ́n ní kó wá sọ̀rọ̀ wọn pé kogi wọn pé yorùbá kogi atúndébílẹ̀ ni wọ́n náà máa sọ̀rọ̀ kò sórúkọ wa ń bẹ̀ omi ìpè àti ìmọ̀ nǹkan tá a fẹ́ ṣe ẹ̀yin lẹni wá orúkọ mi ọlọ́run fẹ́mi ló ń jẹ́ o kò sí mọ́là tó ń jọ́ ọlọ́run fẹ́mi tẹ bá dé ọ̀dọ̀ wa ẹ̀ rí ayé tòrò ń bẹ̀ kò sí ìlú kankan ní mọ́là tó ń jẹ́ ayé tòrò yorùbá ló ní ibẹ̀ yẹn àwa kọ́ ló yẹ kó máa lé yín kiri o ẹ̀yin ló yẹ kó sọ fún ìjọba nǹkan wa nìyí o ẹ bá wa mú nǹkan wa ẹ ti bá dé ẹ̀yin bàbá wa àti bá dé stage kan tó ṣe pé lọ́dọ̀ tiwa o ọ̀rọ̀ ti sún wa action òun là ń wá ń sìn gbogbo ìta ń sọ yìí ẹ̀yin sọ lè nítorí pé nǹkan tí Yorùbá Kogi ti ní fojú rí ẹ̀ fojú rí àgbẹ̀ ló pọ̀ jù lọ́dọ̀ wa wọn lè lọ oko mọ́sí o wọ́n ń pa wọ́n tẹ́lẹ̀ á lọ gbé wọn àbẹ́rí wọn tó ń bá ti pa wọ́n sìn wàá gé orí wọn kí ló ń jẹ bẹ́ẹ̀ á dẹ̀ ti kígbe kígbe kígbe ẹ dá wa lóhùn ẹ dá wa lóhùn o a sọ fún yín ṣé ẹ rí ibi táwa yẹn ibẹ̀ ni kọ́rìdọ̀ Yorùbá sí ibi báyìí tó ń bá ti lè kó wa lọ báyìí tó ń bá ti lè kọjá ọ̀dọ̀ wa kólókàn Èkìtì Ọ̀yọ́ ṣèbọ́n ti dé bí ń sìn báyìí fàfẹ́ bẹ̀yìn gbogbo attention tẹ bá ní láti pay ẹ bẹ̀rẹ̀ láti Kogi bí àwọn bàbá wa ṣe sọ pé Ìlọrin ẹ bẹ̀rẹ̀ láti Kogi pàtó a pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò pé wọ́n máa wà ní ìjókòó inú wa dùn gan ọ̀rọ̀ òyìnbó kọ́ ń sọ níbi tá a bá dé yìí o action sir òun ló kàn sí it is not compulsory that we must be six hundred million naira in Nigeria or be six hundred by population. We don't have to be 200 million. A country can be only five million and that country will develop. A country can be 50 million and that country will develop. Japan bá kí wọ́n sọ ti títì bẹ́ẹ̀ yẹn mọ́tò mẹ́wàá bá kọjá mẹ́jọ nú ẹ̀ máa jẹ́ Japanese car Kini population Japan afẹ́pẹ́ katobi katobi, adẹ̀ ń jìyà lọ à ń jìyà lọ gbogbo nǹkan táwọn bàbá wa olówó ṣe fún wa gbogbo ẹ̀ ló ti lọ́lẹ̀ adẹjọ owó à ń sọ òyìnbó òyìnbó ti tó o òyìnbó ti tó o tó bá ṣe pé a máa bẹ̀rẹ̀ military formation tiwa ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ o oòdùà OPC irú eléyìí ò lè ṣẹlẹ̀ a máa ní military wing wọn fi pamọ́ mọ́ o tẹ́lẹ̀ fúlàní igi náà máa ń dání ń sìn ó ti di AK forty seven ẹni ká defend ara wa ká defend ara wa ẹnìkan pé AK forty seven dání èmi mú ordinary àdá dání ẹni kí defend ara mi báwo mo ṣe fẹ́ defend ara mi àwa náà nídìí AK forty seven o ẹ jẹ́ ká lọ wá kiri kí tábà ti máa rí o ẹ jẹ́ ká lọ wá kiri kí tábà ti máa rí o tábà sọ pé Nàìjíríà ò ní bàjẹ́ Nàìjíríà ò ní bàjẹ́.